wọ́n sì ní wọ́n gbé àwọn kan lọ ṣé lóòótọ́ ni. ènìyàn mẹ́ta ṣé wọ́n ti wá pè àbí wọ́n ti pè báyìí. ló fàyà cartridge ni pọ́ǹpù ni pọ́ǹpù ni. gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Broadcasting Network YBN lórí ọ̀rọ̀ tó ń lọ àná la mú wájú wòran yín pé àwọn agbébọn wọn lọ sí ọgbà ẹ̀wọ̀n tó wà ní abolongo ní ìlú Ọ̀yọ́ tí wọ́n lọ gba wákìlì sílẹ̀ ṣùgbọ́n lẹ́ni tí í ṣe ọjọ́ ìsinmi kàyéfì ńlá ló tún jẹ́ o pé àwọn agbébọn ajínigbé wọ́n tún ya wọ àdúgbò kan nílùú Abẹ́òkúta ní agbègbè ìtọ́pẹ́ ní Ọbádá wọ́n lọ sílé ìjọsìn kan tán ní ilé ìjọsìn Pastor Daniel ọ̀nà bẹ̀là àánà wà igbó ní ọjọ́ ìsinmi àgọ́ múra ọjọ́ ìsinmi ní ṣùgbọ́n iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwòrè ọmọ aláṣẹ là ní àgùdọ̀ má lọ fún ẹ̀yin tẹ jẹ́ ará ìlú àti olólùfẹ́ wa láti mọ bó ṣe ń lọ ni o ọ̀nà ọbẹ̀ là ń lọ báyìí a ti dé agbègbè ọ̀pádà báyìí ọ̀nà ọbẹ̀ là ń lọ pé ká lọ mọ bó ṣe ṣẹlẹ̀ kẹ́ sì lè mọ pé a nílò láti ṣọ́ra wa kí a mọ bí ètò ààbò wa gbogbo ẹ̀ bóyá máa dúró digbí láṣẹ Èdùmàrè wọn ní jí wa gbé o ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì YBN ẹ̀yin ẹ ṣáà tẹ subscribe button yẹn kẹ́ ẹ sì bẹ̀rẹ̀ sí ní share ẹ̀ àbí kí ẹ tiẹ̀ tún tẹ aago yẹn kẹ́ ẹ lè máa rí wa wò lóòrèkóòrè nígbà tí àwọn ètò wa bó bá ṣe ń wọlé a ti ń lọ ná Ọbádá ni wọ́n ń pe àdúgbò tá a wà yìí tá a bá dọ̀hún ẹ máa mọ bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ ìbẹ̀ náà la fẹ́ yà sí báyìí olúmọ̀ọ́ àbàjìgí náà ni o àbàjìgí adé orí ààfin ló ní ẹ mọ́ yìí kúrò ìkànnì YBN ká lọ mọ bó ṣe ń lọ ní àdúgbò yìí bí àwọn ajínigbé wọ́n ṣe wọlé wá. ìkànnì Yorùbá Broadcasting Network ni ẹ wà yìí ṣùgbọ́n wọ́n ní tí ò bá nídìí obìnrin ìjẹkùmọ́lú bẹ́ẹ̀ bí ò bá sẹ́ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ kan ìdédéṣẹ́ torí nǹkan kan ló gbé wa dé bíbáyìí láti kàn ní Yorùbá Broadcasting Network ẹ la ṣe gbọ́ pé àwọn ará bí èmi ò wá mọ̀ bóyá àwọn adigunjalè ni o bóyá àwọn agbébọn tó ń jínigbé ni o bóyá àwọn Fúlàní dáràndáràn tó ń pera wọn ní darandaran ni o ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí alága àdúgbò yìí ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ àti ẹ̀rìn tí ẹ̀rìn lóru mọ́jú àbí àwọn wo ló wá bẹ̀yìn lálejò. gẹ́gẹ́ bí a ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Fúlàní darandaran ni wọ́n wá. Àwọn Fúlàní darandaran. Bẹ́ẹ̀. Hmm. Fúlàní darandaran. Wọ́n ní wọ́n wá sí ilé ẹnìkan pé pásítọ̀ gan-an, pásítọ̀ náà, àwọn ní kẹ̀kẹ́ ìjà ló bá wọn jà wọn náà pé ṣùgbọ́n wọ́n gbé ìyàwó lọ. Inú ìfọ̀rọ̀wánilẹ́nu tá a ti ṣe, a ti lọ sílé ìjọsìn wọn ní wọ́n tiẹ̀ ti pè pé wọ́n béèrè three million lọ́wọ́ wọn báyìí pé ṣùgbọ́n àwọn nígbàgbọ́ pé ìyàwó àwọn á dé láìpẹ́ ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí alága ṣé àkọlù yìí ṣé ẹ̀kíní irú ẹ̀ nílé ni àbí ó ti ń wáyé tẹ́lẹ̀. ẹ ṣeun mo dúpẹ́ inú mi dùn gan fún àsìkò tẹ́ ẹ wá àti àwọn ìbéèrè tí ẹ béèrè lẹ́yìn tó jáde tó kù sí ẹ̀kú ẹ̀kú eré yóò ṣe àkọ́kọ́ ní àgbègbè tí ò kì í ṣe ẹ̀kejì kódà kì í ṣe ẹ̀kẹta lágbègbè tá a wà yìí. bó ti di lemọ́ lemọ́ bó ti di lemọ́ lemọ́ ká máa wá láti máa yí àwọn àwọn àwọn wọlé tó bá ti ṣẹlẹ̀ báyẹn ṣe é máa ń fi gé ẹ̀ ni àbí ìrìn àjò wọlé máa ń rìn tí gbogbo ẹ̀ tó fi ń àbí ẹ̀ ń rí wọn padà bẹ́ẹ̀ kí wọn padà. ìrìn àjò tí a máa ń rìn ní tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa fi tó àwọn ọlọ́pàá létí. ọlọ́run àti fún ìgbélárugẹ àti ìdáàbòbò ẹ̀ àní dárúkọ ṣùgbọ́n eh, mo wà pẹ̀lú ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí báyìí báyìí ẹ ǹlẹ́ sà o káàsán sà ẹ ti ní kí a ṣàfi gbogbo ẹ̀ lẹ̀ pé ẹ̀yin gangan ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ni báwo ló ṣe ṣẹlẹ̀ gangan. ní nǹkan bíi kọ́tà tó tù aago méjì kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ àbí lọ́sàn-án àbí lóru lóru ọjọ́ wo sọ́jọ́ wo. sátọ̀dé sí àárọ̀ sunday tá wà náà yìí sátọ̀dé ọjọ́ kẹtàlélógún wọ ọjọ́ sunday tí í ṣe ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá. bẹ́ẹ̀ni akọ̀ndédé gbọ́ gbìgbìgbì náà ni nígbà tá a wá gbọ́ gbìgbìgbì ibi tí èmi wà ìyàwó ń pariwo nínú ilé orúkọ jésù orúkọ jésù sobi tèmi wà tí mo ti ráyè sà mo wá láǹfààní láti yọjú wò wọ́n lójú lójú fèrèsé mhm. mo rí i pé wọ́n gbébọn dání Mhmm. ṣùgbọ́n tí màá yípo sínú chọ́ọ̀chì náà mo rí pé kan wà níbẹ̀ tó gbébọn dání ó tiẹ̀ ń tọpa sí mi pé kí n dúró mhmm. ṣùgbọ́n èmi náà mo lo kẹ̀kẹ́ èlíjà. Hmm. láti gbéra pa. láti gbéra pa. Hmm. ṣùgbọ́n tá a bá ní irú bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bóyá wọ́n ní kẹ́ ẹ dúró ni o ṣé kó má di pé àwọn adigunjalè àbí àwọn èèyàn tó jẹ́ Yorùbá wa ń bí ni kó má di pé a máa pe àìná lójó àbí ìgè ní ògúnmọ́lá. tí a bá ní ṣàbòsí hmm. yorùbá wà láàrin wọn ṣùgbọ́n fúlàní gbogbo wọn. fúlàní ni gbogbo wọn. fúlàní gbogbo wọn ṣùgbọ́n ó ní. ó ní yorùbá kan nínú. nínú hmm. òun náà ni yorùbá ṣe pa wá ní tí ò bá ní ti ara alé àjèjì tó wọ̀ lóò ní máa tọ́ka sí sàárè àfọ́jú ṣùgbọ́n nígbà tí wọ́n ti gbé lọ èní gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi ẹ ẹ ṣèsìn lénìí. a ṣèsìn o. ẹ ṣèsìn. a jó ayin lọ́hùn gan. ah ah. èmi gan tún preach. kí ló dé. àkórí ìwàásù mi ni nígbà ìdánwò. Hmm. nígbà ìdánwò ìyàwó ni wàá kọ sọ́lọ́hun. Hmm. nígbà tí ìdánwò tiẹ̀ bá dé tí jésù náà dé ní gẹ́símánì hmm. ó dẹ̀ borí so mo fàyè sílẹ̀ fọlọ́run kó máa mú mi borí àdúpẹ́ ẹ borí lórúkọ ọlọ́run ṣùgbọ́n ní àkókò tá a wà yìí bíi aago méjìlá ní báyìí ṣọ́ọ̀tì kan sí. wọ́n ti pè wá wọ́n ní a lọ mú three million wá. three million. ìyàwó mi ló wà lọ́dọ̀ wọn. gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà rere hmm. ẹ fàdúrà ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi o hmm. mi níyàwó mi o mi hmm. ní girlfriend o. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ lágbọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ nílé náà ẹ ti rí o wọ́n ní kínní ó ń bọ̀ ó ń bọ̀ àwọ̀lá dẹ́ẹ̀dẹ̀ láyé ìgbà wọn ṣùgbọ́n sìn ó ti di pé ojú gogoro ni gbogbo wa ní láti mú tó ìkànnì YBN lẹ́wà fẹ́yìn tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ ẹ ṣáà subscribe kẹ́ lè máa rí wò lóòrèkóòrè kẹ́yìn náà lè mọ bí ètò ààbò ṣe rí ní àdúgbò yín ọ̀rọ̀ tá a sọ lánàá ọ̀rọ̀ ọ̀yọ́ ni o ṣùgbọ́n lẹ́ni ọ̀rọ̀ abẹ́òkúta tiwa ni òyìn ló jẹ́ pé ó ti ń súnmọ́ tòsí wa la ṣe rọ gómìnà wa náà ní ìpínlẹ̀ Ògùn àti iléeṣẹ́ ọlọ́pàá ẹ pé ẹ tètè bá jígìrì bó tilẹ̀ jẹ́ pé ǹjẹ́ àwọn ọlọ́pàá báwo ni. àwọn ọlọ́pàá gbìyànjú o hmm. àwọn tó bá dáńbì wọ́n wá wọ́n pe tadígbẹ hmm. wọ́n pe ti bára hmm. gbogbo wọn náà jọ wá tájọ káàkiri lóru yẹn ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹni tó ń ṣọ̀yàn òun ló gbọ́n ẹni tó ẹni tí à ń ṣókò gbọ̀n bí ẹni tó ń ṣọ̀yàn so wọ́n gbìyànjú. àwọn ti lè mọ pa ọ̀nà táwọn máa tọ́ wọlé tó máa tọ̀ jáde. bẹ́ẹ̀ Hmm. ọ̀gá ọlọ́pàá tó wà ní ọba dambi ó try hmm. ó tún fẹ́ ilé bọ́ọ̀lẹ̀ kó máa fẹsẹ̀ rìn wọnú gbó níbi tó tara dé ọlọ́run á dilé wọn mú á dẹ̀ fún wọn ṣe. àmín ẹ ṣùgbọ́n bá a tún ṣe gbọ́ náà wọ́n ní àwọn ibìkan náà tún wà ládùúgbò bíbá pé kì í ṣọ̀dọ̀ yín nìkan náà wá. kì í ṣọ̀dọ̀ wa nìkan wọ́n pè bìkan ní ìṣẹ́wọ̀ ó jìnnà sọ́dọ̀ wa ń bí díẹ̀ bóyá bọ́n ṣe ń lọ wọ́n bá wọn yẹn tí wọ́n ń ṣèsìn lọ́wọ́ àwọn yẹn ń ṣèsìn lọ́wọ́ àwọn ò ṣèsìn hmm. a sùn jẹ́jẹ́ ni so bó ṣe lọ hàmù àwọn yẹn náà ni à ń gbọ́ pé adébẹ̀ lóru wọ́n gbé èèyàn mẹ́ta lọ́nbẹ̀ wọ́n dẹ̀ gba òbítíbitì owó àtọ̀pọ̀lọpọ̀ fóònù. Hmm, tó láwọn yẹn wà nínú ìsìn lọ́wọ́ hmm, lágbára ọlọ́run gbogbo ẹni tán bá jí gbé gbogbo nǹkan pátá ló máa padà dé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ ṣùgbọ́n èmi náà tún máa gbà ládùúrà bí ọ̀gá mi kan á ní wọn ò ní jí ẹgbẹ́ ìgbà tó sì ń sọ wọn ò mọ jíyàn gbéńgbà yẹn o a máa ní bí àwàdà bí àwàdà náà ní wọn ní jí ẹgbẹ́ weekend màá ní ìgbà olúwadà kan jíyàn gbé á ní tó bá jí ẹgbẹ́ ní wíkẹ́ndì wọn ò ní rí owó gbà ṣùgbọ́n tó bá jí ẹ láàrin ọ̀sẹ̀ àwọn èèyàn tèrè sáré sọ́ọ̀tún sáré sọ́ọ̀tún ṣùgbọ́n àtàrin ọ̀sẹ̀ ni o àti wíkẹ́ndì ni o wọn ò ní jẹ́ nìkan kan wá gbé lórúkọ ọlọ́run ẹ olúmọ̀ràn àbàjìgbìn ló ti ń jábọ̀ fún iléeṣẹ́ YBN lẹ́ẹ̀kan sí lágbára ọlọ́run àti débí láyọ̀ ìgbà tá a bá máa padà yíba a máa gbégbá ọpẹ́ ní láṣẹ Èdùmàrè. báyìí a tún ti wà lọ́nà ìjọ míì tí wọ́n ní àwọn ẹni bíi tún ṣiṣẹ́ láabi lóru mọ́jú lẹ́yìn tán kúrò ní ọ̀dọ̀ wòlíì tí wọ́n ti gbéyàwó ẹ̀ wọ́n tún lọ sínú ìjọ kan tó ń pè ní ẹ̀sì nínú ọ̀bádá náà ni o wọ́n kó àwọn mẹ́ta tí wọ́n ṣe ìsìn lọ́wọ́ wọ́n ti pè wọ́n pé kí wọ́n wá san six million ṣùgbọ́n bó ṣe ń lọ náà ni lórí ètò tó ń lọ níkànnì Yorùbá Broadcasting Network ẹ ṣáà máa bá wa ká lọ. ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí náà mọ̀ nípa ẹ̀ abẹ́wà ńbẹ̀ ó ṣojú yín kí ni ó tẹ́ lè sọ nípa ẹ̀. kó tí mo kọ̀ lè fún nípa ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé ó rí bí ìyá mi lẹ́nu gan kò tìgbà tí ìyá ìṣẹ̀lẹ̀ ṣètò lọ́wọ́ rẹ̀ ilé ni mo rí ọkùnrin tó wọlé gbogbo inú ẹ̀ nǹkan náà tó máa fẹ́ ṣẹlẹ̀ fún lọ pé kí lọ fẹ́ kí lọ fẹ́ kí lọ fẹ́ àdúpẹ́ ìfẹ́ ìwé ìbò ìfìlùkọ mo gbóhùn mi dẹ́ni báyìí gan mò ń wọ̀ báyìí. kò sí wàhálà mọ́mì ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ jẹ́rí àwọn míì wá ní yorùbá ni ó ṣe yorùbá ṣùgbọ́n a gbúdọ̀ sọ ká sọ bó ṣe ń lọ ni ọ̀rọ̀ tó ń lọ ni wọ́n ti ń ṣọṣẹ́ kiri tiwantiwa náà máa ń ka ẹ̀sùn sí lọ́rùn lẹ́nu àná síjẹta wọ́n ní ẹ pápásẹ́ Sunday Ìgbòho ló ń ṣe àtìlẹ́yìn fún Boko Haram ṣùgbọ́n àwọn Fúlàní ń pa wá lọ́mọ wọ́n ń jí wa lọ́mọ gbé wọn ò rí nǹkan kan ṣe sí wọ́n ń wọlé wọ́n kó àwọn èèyàn tiwọn sílẹ̀ òun la ṣe gbúdọ̀ tẹnumọ́ pé àwọn ọmọ Yorùbá náà káwọn náà jí gìrì tá a bá ní àní sọ àní mọ̀gbà tó ń bọ̀ àgbúdọ̀ jí gìrì láṣẹ Èdùmàrè ohun tó ń dùnnú wa kò ní dìbàjẹ́ gbogbo àwọn tó gbé lọ pátá wọn á padà dé pẹ̀lú ayọ̀ àtàlàfíà ẹ ṣeun. nǹkan sọ ni pé yorùbá ẹ ti sún. Make the

cartridge ni pọ́ǹpù ni pọ́ǹpù ni. Jésù wa, àgbo ìfáyé, wọ́n ti ní àti dákẹ́ àbúrò dákẹ́ mọ́ra. Ẹni bá dákẹ́ bá yàrá dákẹ́ mọ́ra. Ìbọ̀lá gbọ́dọ̀ ló wọ̀ nínú ẹ̀rọ. Orúkọ mi ni Olúmáyọ̀wá Àbàjì láti ìkànnì Yorùbá Broadcasting Network lórí social media ṣùgbọ́n torí ìṣẹ̀lẹ̀ tí a gbọ́ pé ṣẹlẹ̀ lóru mọ́jú ẹ̀ a ti máa ń gbọ́ pé wọ́n lọ jíyàn gbé ṣùgbọ́n èmi àkì ń lè fìdí ẹ̀ múlẹ̀ pé tòótọ́ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ní Ọ̀yọ́ la ṣùgbọ́n ní ọjọ́ Jímọ̀ gbogbo wọn lọ sí prison yard tí wọ́n lọ bọ́ọ̀gù nìkan ṣùgbọ́n wọ́n tún á ní ilé ìgbà ah, ẹ̀yìn ìpínlẹ̀ wa bó là ń gbé táàní lè dé nígbà táwọn fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ òun ló jẹ́ ká wá pé kí ló ń ṣẹlẹ̀ tó ní ráńpẹ́ mà ẹ bá sọ yín fún àwọn olùkọ́lẹ̀ pé irọ́ o kì í sì ṣèké kì í ṣe ohun mú lérè fún bóyá ètò tá a wà lójú ẹ̀ lọ́pọ̀ ní ọ̀rọ̀ tó ń lọ kó lè délé kó lè doko kó lè dé tí ìjọba àpapọ̀ àti gómìnà àti gbogbo ẹ̀ṣọ́ elétò ààbò pátápátá àti ibi tó bá kù sí òun ni ètò wà fún òun la ṣe débi la ṣe ní kí a wá ṣe àbẹ̀wò sí yín ìkànnì Yorùbá Broadcasting Network ní fẹ̀yìntì ṣẹ̀ṣẹ̀ ń wò ó pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọ̀lá dẹ́ẹ̀dì tá a máa ń sọ lórí ètò ọ̀bọ̀ ó wà lẹ́yìn ìpínlẹ̀ tiwa náà báyìí o wọ́n ṣe ìsìn lọ́wọ́ lóru ọjọ́ àbámẹ́ta ọdún twenty three mọ́jú èní ọdún twenty four ṣùgbọ́n wọ́n wá sínú ilé ìjọsìn Ọlọ́run ìyẹn ló jẹ́ pé wọ́n ò bu ọ̀wọ̀ wọ́n ò ọlá fún ilé ìjọsìn mọ́ òkè ọya la ti ń bọ̀ ṣùgbọ́n ó ti dé ọ̀dọ̀ wa náà báyìí ní ilẹ̀ káàárọ̀ òjíire pé òun la ṣe ní ká débi báyìí mọ́mì ẹ bá a sọ orúkọ yín àti orúkọ ibi tá a wà yìí. orúkọ mi ni rẹfẹmọdà el salami nílùú ìdìbòròsì foundation ibi tá a wà ní ìṣèwọ ní ọbádàwọ. ìṣèwọ ní ọbádàwọ ibi tá a lọ tẹ́lẹ̀ wọ́n ní ìfẹ́ ló ṣòrobí ebi ń sìn ìṣẹ̀wọ̀ lọ́bàdà òkú ìyẹn ló jẹ́ pé níbi ojú irin ó ti dé ọ̀dọ̀ wa o ṣètìbọ̀ ọ̀bàdà òkú làwà ìyá mi báwo ló ṣe ṣẹlẹ̀ nígbà ìgbà wo ló dé èrò ìjọsìn. aago mẹ́ta lóru nígbà tí sì ń lọ lọ́wọ́ ìwọ́n wọlé dé gẹ́gẹ́ bí àmọ̀pé tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n á fẹ́ fi sọ́yìnbọn àbí wọn yìnbọn gbà tó débi. sọ́yìnbọn. wọ́n yìnbọn wọ́n sì ní wọ́n gbé àwọn kan lọ ṣé lóòótọ́ ni. ènìyàn mẹ́ta ṣé wọ́n ti wá pè àbí wọ́n ti pè báyìí. six million ṣe ti gbọ́ báyẹn o pásítọ̀ tá a kọ́kọ́ lọ ọ̀dọ̀ wọn wọ́n gbéyàwó wọn béèrè three million wọ́n tún wá kó àwọn ọmọ ọ̀jọ́ mẹ́ta wọ́n tún ti béèrè six million iléeṣẹ́ agbófinró mo nígbàgbọ́ pé ti wà lójú iṣẹ́ tó jẹ́ alákòóso fún ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni èyí náà ti dé bá wa alukoro Abímbọ́lá Oyèyẹmí ẹ ti ń gbọ́ báyìí ẹ̀yin náà kúkú mọ̀ pé a lè ṣe ká má bára sọ̀rọ̀ ṣùgbọ́n a ti ń sọ báyìí ó ti wà ní ìṣẹ̀wọ̀ wọ́n ti kó àwọn mẹ́ta lóru mọ́jú wọ́n ní àwọn ará ọba dádìde o ṣùgbọ́n àmọ̀bí ti dé headquarters la ṣe ní ká tètè wá ká wá fi wọ̀nyí bó ṣe ṣẹlẹ̀ ń bẹ̀ gangan yàtọ̀ sí àwọn tó kú lọ́kọ́ kí ló ti ṣẹlẹ̀. mo fóònù àti bẹ́ẹ̀gàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n béèrè béèrè kan mọ́ mi o ṣé rí àwọn kan wá ní àhesọ ni o ẹ̀ bóyá àwọn olè ló wá àtáàkì wọn àbí àwọn fúlàní dáràndáràn ni tó ń pera wọn ní dáràndáràn àbí àwọn agbébọn míì ní ojúwòye yín àti àwọn tó wà ń bí àwọn wo gangan náà wá. mi lè ṣàlàyé bí wọ́n ṣe jẹ́ torí wọ́n fi nǹkan bojú amọ̀pọ̀kùnrin amọ̀pọ̀kùnrin ni wọ́n bí ojú tèmi máa gbé sókè ìbọn ló ṣáájú gbogbo ọmọdé dẹ̀ ṣe ń rọ́ gírí rẹ̀ dẹ̀ nàbọ̀ sókè pàmò ó gbọ́dọ̀ dojú kò jẹ́ kí n lè ṣàlàyé bí wọ́n ṣe rí. bóyá wọ́n ń ṣèdè wa níṣẹ́ ẹ dojúbọ̀lẹ̀. brokin ló ń sọ. brokin ló ń sọ ṣe ti gbọ́ wọ́n ní brokin ni wọ́n ń sọ ṣùgbọ́n àwọn tọ̀hún yẹn tí wọ́n kọ́kọ́ gbé wọ́n ní ó dá àwọn lójú ṣáká pé àwọn fúlàní agbébọn ni tí a mọ̀ sí x-men àwọn ni wọ́n lọ dé ọ̀hún tí gbàgbọ́ wà pé lẹ́yìn tó kúrò lọ́hùn ni wọ́n jẹ̀bi kò ní sẹ́wọ̀n ohun tá a wá ṣe náà ni pé ká lè tún fi wọn gbogbo àgbáyé pé ó ń ṣẹlẹ̀ kì í ṣe pé wọ́n kàn máa ń wú ni o pé ó ṣẹlẹ̀ ní ọjọ́ Jímọ̀ ní ìlú Ọ̀yọ́ tí wọ́n lọ sí Abolongo ọ̀rọ̀ yẹn la sọ lánàá wípé àwọn tí ó lọ sí ọgbà ẹ̀wọ̀n yẹn wọ́n dìídì lọ gba wákìlì jáde pẹ̀lú àwọn míì ni tí wọ́n lọ kó àwọn tó lé ní ọgọ́rin over eight hundred ṣùgbọ́n àti débí náà àtúnjẹ́ kó yé wọn ṣùgbọ́n èmi náà wá bẹ̀ yín bó tilẹ̀ jẹ́ pé ẹni wọ́n ti kó àwọn fóònù lọ ẹ̀ ń bá ní fóònù tí ò bá ti subscribe síbẹ̀ Yorùbá Broadcasting Network a kì í gbèrò yẹn lẹ́jẹ̀ bí a sì ń gbé ọ̀rọ̀ tí ò bá ṣe é fìdí ẹ̀ múlẹ̀ òun la ṣe jáde wá lágbára Ọlọ́run gbogbo àwọn tí wọ́n jí gbé ló máa dá padà láṣẹ Èdùmàrè lágbára ọlọ́run tó ní èmi tí í ṣe ọjọ́ ìsinmi òun náà ló ní ká wá sin òun òun náà wá sìn wọn lọlé onífàwọn ọlọlé oníṣègùn ṣùgbọ́n ọ̀dọ̀ ọlọ́run tá a kọrí sí ọ̀dọ̀ ẹ̀ náà lọ ti wá ẹ lágbára ọlọ́run alààyè gbogbo pátá ló máa dé bá wa pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ ibi oníṣẹ̀lẹ̀ sọdẹ gbẹgbẹ gbogbo wa mọ ẹni tó kàn náà ẹ ká máa ṣàrọ wọn ni pé ọlọ́run á mú wọn dé àwọn èèyàn yìí wọn ní kú sọ̀hún wọn á dé pẹ̀lú àyàtọ̀ àlàáfíà ìkànnì Yorùbá Broadcasting Network náà lẹ ti ń wò wá lórí ọ̀rọ̀ tó ń lọ ni ẹ ti gbọ́ ẹ sì ti rí kì í ṣe àwíjàre ẹ lè rí i pé gbogbo èèyàn ló wà bíbá pé ilé ìjọsìn la wà o ṣùgbọ́n àwọn ẹni bí wọ́n débi wọ́n wá jí wọn gbé ẹ máa tẹ̀lé wa lọ ẹ máa subscribe kí ẹ lè máa share kẹ́yìn náà máa share kó lè débi tá a fẹ́ kó dé nípa bíbá wa share yẹn la fi lè dé ọ̀dọ̀ aláṣẹ àtàwọn tó máa ń sọ ẹ pé nà láì làláì wọn á lè mọ̀ pé kì í ṣe làláì làdúró ni olùmọ̀ràn àbàjìgín àbàjìgín adé orí àfihàn ògbárùmọ̀sọ iná ìdánudúró ìpàdé wa ó ti dọjọ́ mi.